هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي فترككم الأرض الشيء الصلاة والنبوة محمد صلى الله عليه وسلم أمره الله سبحانه وتعالى إلى دارتنا في شيخ يوم مر على يدي النبي أتي صحابة أتي الله وإن توبة لك تشكى محمد صلى الله عليه وسلم تديون ما في في القيامة أما تسوى مني إن شاء الله تعالى nínú àlàyé kíra ọ̀rùn àṣkár eléyìí tí a ti ń bábọ̀ tí a ti bá àlàyé níbi báàbọ̀ lè ti bá ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àdìgbẹ̀tẹ̀ àwọn abẹ́sí ìmọ̀ra níbẹ̀ òun náà lè ti àìsí àlàyé ẹ̀rọ kọ́lọ́mọ́sá fi nínú wa onáda tó ní àtúmọ̀tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ ní ibi tí ìdílé ká àwa gbogbo wa wa àbí ọlọ́run wa wa àtúmọ̀sọ̀rọ̀ tèmi náà lọ yìí ọ̀rọ̀ tí ọlọ́run ọba ò sọ ọ̀rọ̀ tí ò sí nílé ànágbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run àkọ́mọ́ yóò tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́ inú òyìnbó ìlú àti àwọn bẹ́ẹ̀. ọlọ́dàkùn ọjà ọ̀fẹ́ ní gbogbo àwa náà táwọn wá kọ́ wá ọlọ́dàkùn ọjà ìṣòwò ọlá olùkọ́ àrùn ìrìn ìṣòwò. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد عن أنس بن مالك رضي الله عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي معي إداوة من ماء فعنز وعنز وعنز وعنز فيستنجي بالماء العنز الحربة الصغيرة والإداوة بناء صغير من جلد عن أبي قتادة الحارث بن ربيع الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يقول لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يقول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس بالإناث عن غيره حديث في غيره àlàyé wa lè máa pè púpọ̀ lórí àwọn bùkátà kàdá tó gbé fún ìṣà wa a máa ní ìgbà àwọn ọ̀sán tí kò bá jẹ́ kókó fún wa. àlùfáà wa Anas ibn Malik radiyallahu ta'ala anhu خادم رسول الله خادم رسول الله صلى الله عليه وسلم ẹni tó gbà gẹ́gẹ́ bí ẹni tá à ń lórí àwọn àlò láti ránṣẹ́ bí ìgbà tá a bá ní ẹ̀sọ́ ọmọ ọ̀dọ̀ lọ́dún èèyàn ipò tí a lọ sí ìbèrè máa rí pé ọ̀rẹ́ ọmọ ọ̀tá àlò tó wà lọ. وكفاه شرفا أنه صادق لرسول الله ó sì tó lápọn ilé fún àbáwá alẹ́sìn ìbáyé wọ́n lè kó ìtọ́mọ ọ̀dọ́ lọ́dọ̀ àjẹmí sọlọ́lá àwọn àṣìṣe àwọn tá àjẹmí bá wá fẹ́ ṣe kó mọ ọba ṣe abẹ́rẹ́ àmẹ́fẹ́rẹ́ yẹn tẹ́ lọ́ba ìṣòro lọ́bẹ̀. ìyá rẹ̀ ló sì balẹ̀ àlẹ́wà Muhammad lọ́wọ́ sọlọ́lá àṣìṣe àti ìmùsùlẹ̀ yìí ẹdí àtàyé rẹ̀ èyí rẹ̀ ní. nínú pé ìmọ̀ tá a wá rí látara pé ánẹ́tì ń jẹ́ sí kọ́ọ̀dìmù lọ́dọ̀ àlẹ́wà Muhammad sallam oníkálẹ́tì ti máa ń di tòóbí Allahu ta'ala àrí kó lè kà ń sọ pé ó ní akọ́nilẹ́kọ̀ọ́ tó yẹ bí lànàbí o oníwà pẹ̀lẹ́ oṣù lànàbí wa Muhammad lọ rí àkónímọ̀rí nǹkan ó ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé mo lo odidi ọdún mẹ́wàá lọ́dọ̀ àlẹ́wàá Muhammad ó lọ́dún mẹ́wàá yìí ànábì ò nà mí rí sallallahu alaihi wasallam ànábì ò bú mi rí sallallahu alaihi wasallam ó ní kódà owó ṣe ń darí bá àtẹ́bí wọn wá pẹ́ sẹ́nu èé tí ọdún ṣe báwò sallallahu alaihi wasallam àtẹ́bí níbi tí kìí fẹ́ kí ni ráúsà tọwọ́ òun kọ́ sọ́dọ̀ ẹ̀ ìwọ máa tó ìwọ náà bá wọn gbọ́dọ̀ ẹ̀kọ́ wa ní àá ah, ah, ilé fífà ń sùn náà ti ẹ̀gbọ́n ti bí àtẹ́bí bí àtẹ́bí ti di fún adájọ́bí rẹ tọ́ọ̀ bá ti gbọ́dọ̀ àwọn náà lè gbà. torí bí wọn náà dàbí adájọ́ ibi ibi nígbà tí wọn náà bá fẹ́ kí àtẹ́gbà ó gbọ́ di tọ́ọ̀dù lórí ọdún tó bá lọ lórí àyè ìwọ náà má ti fi wọ́n á má ṣètò ọjọ́ tí ò dá á á mọ̀ wọ́n nígbà tí wọ́n bá ti ṣe àbí bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ ẹ kí wọ́n wọ̀ lọ sí àmọ́ ọ̀gbọ́rọ̀ àrí ọdún tó ń lọ sí mọ̀rọ́jà ọ̀sẹ̀ kọ́ kádúrà ọ̀ọ̀ta ọwá ní àlọ́gbọ̀n náà lọ sí bíi ìbìlẹ̀ ìjọba ọmọ ìbínú pé aláré mú àwọn ọmọ tí wù èdè káwọn náà wọ́n tàrí mú lọ́gbọ́n mẹ́rin bẹ̀rẹ̀ sọlọ́lá àrẹ alábìnrin máa ní tó ti ṣe adájọ́ àwọn ìwọ̀n bẹ́ẹ̀ ẹ̀kọ́ àwọn ìkànnì àwọn àfa àwa wa mú àǹfààní kọjá ní ọlọ́ba àtàwọn àwọn àfa ìsìlámù lẹ́sọ̀ọ́ lórí lórí gbogbo wọn náà láti ẹ̀kọ́ lára ìkànnì àwọn àfa àwa wa mú ẹ̀kọ́ jáde bí kẹ́ńtùkú bá àtàwọn ìwé ọkọ̀ ọ̀dọ̀ nínú ìlú anábì méjì rẹ̀ torí wíwà tọ́lọ́wọ́ bá mi dára lẹ́nu ànábì òṣè lóròjú tí àwa ní kò tó ṣe kò ní wọ́n ní àwọn tí ló bí àjọ́jú ní àwọn ọmọ tó pọ̀ ní ìgbàgbé ọmọ ọ̀dọ́ rẹ̀ ilé àwọn ìyàwó pé akọ́nilẹ́kọ̀ọ́ kó bẹ́ kọ́ àwọn ìran nìkan ó bẹ́ kọ́ àwọn aráàlú mọ́ká nìkan ti akọ́nilẹ́kọ̀ọ́ ó bẹ́ kọ́ àwọn ará akọ́nilẹ́kọ̀ọ́ bá nẹ́bí jẹ́ ó fẹ́ kọ́ gbogbo obi tọ́mọ ènìyàn bá wà lórí ilẹ̀ ayé gbogbo obi tọ́mọ ènìyàn bá wà lórí ilẹ̀ ayé láti fi lẹ́ jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ èèyàn tí ó bá wá kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ tó ti bẹ̀rẹ̀ kí mẹ́sẹ̀jì òun dé gbogbo àyè kọ̀ọ̀kan irú èèyàn bẹ́ẹ̀ ó lè kó lè dáadé wọ́n ní kí kan ò lè jẹ́ kí ni jàmọ́ dá kóòtè ajẹ́pẹ́nu bá oníṣe kó wá transfer ìmọ̀ sí bẹ lára rẹ̀ kó transfer ìdára mi kó mú mọ̀ kó transfer ìlọ́lẹ̀ ilé kó transfer ìlọ́lẹ̀ ilé kó transfer ìlọ́lẹ̀ ilé tó bá wá transfer rẹ̀ tó pẹ́ káàkiri tán àwọn ẹni dáàdì náà bí ṣe fún kálukú yóò máa lọ sí kí ni jẹ́wọ́n òun náà máa lọ yẹ pé kí òun náà máa pín fún gbogbo àwọn èèyàn wọ́n ní bíbá náà ti lé ní àwọn tí ó lè sọ́nà tó ṣe ní ìwọ̀n tó nù ìyàwó náà ti pọ̀ tó yẹ kí eléyìí tó kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ìyàwó yìí tó kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ìyá yìí tó kẹ́kọ̀ọ́ gbogbo wọn ẹ̀kọ́ tó bá wá kọ́ lára wọn ẹbí kálukú yóò tìlànà ìdọ́dọ̀ ẹbí rẹ̀ látọ̀dọ̀ ẹbí rẹ̀ yóò lọ́dọ̀ ẹbí rẹ̀ náà títí ìgbésí ká ti ayé náà lò ẹ wá wò ó wá padà níbí àbí ò padà níbẹ̀. anabuwa muhammadu sallallahu alayhi wa sallam. sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n tan ìmọ̀ ànábì ká tí wọ́n tún rẹ̀ ìmọ̀ ànábì sínú ayé àbáwọ̀ adájọ́ ìmọ̀ àdìjì kì í ṣe ọmọdé láàrin wọn agbani nínú àwọn ọmọ tí wà nẹ́bí agbani nínú àwọn ẹni táwọn mùsùlùmí náà ti rẹ kọ̀kọ́ lára wọn ẹ ọlọ́run bá ọ̀dọ̀ yẹn wà fún ààrẹ àdúgbò àdúgbò àbábátì àgbọ̀nrín ẹgbẹ́ ẹ̀kọ́ tó gbẹ́ fún wa yìí ẹ̀kọ́ tó yìí ó mọ̀ pé àá irú ẹni tó bá wà nínú kò báyìí ẹni tó bá wà nínú kò báyìí òun náà ló lè kọ́ wá lọ́wọ́ yìí báyìí náà bí o bá sì gbéyàn kan sí kò bẹ́ẹ̀ kó sọ ẹnìkan níbi ọmọ ọ̀dọ̀ tí ó mọ tẹ̀lé kí irú ẹ̀kọ́ tá a fẹ́ mú wa àwa ní irú ẹ̀kọ́ nìkọ́ ẹ̀mọ̀ ó dàbí ẹgbẹ́ bí àwọn bí àwọn ọ̀gá ilé jẹ́ àbáwọn bàbá olówó ń tọ́mọ ní dírẹ́fà ẹni pé dírẹ́fà ní ìgbọ́n máa ń mọ̀ nǹkan ọ̀gá rẹ̀ ìyàwó ilé rẹ̀ kẹ́lẹ́ bọ́mọ̀ torí pé òun àti ẹ̀dínwó tó mọ̀

ẹ̀ẹ́dẹ̀ ní ayélujára bẹ̀ yí ká bá wa kọ́ lẹ́kọ̀ọ́ nínú jẹ́nu bá wa kọ́ ànábi ní ọ̀sẹ̀ pé àwọn ọ̀nà tó ń sá fún un. aláàfin wọn ti wá sọ̀rọ̀ oni kaana rasulillahi sallallahu alaihi wa sallam ya ni sunu lukala olójijì ọlọ́run sallallahu alaihi wa sallam a máa wọ àyè ibi tó ti fẹ́ lọ ìdí ìgbẹ̀sẹ̀ gbàgbé فأحمل أنا وغلام نحوي معي إداوة من ماء وعنز وعنز فيستنجي بالماء ولما كان النبي صلى الله عليه وسلم تبقى هو عن كتب المريسي inú àwọn ìgbàwá kan tó bẹ nínú abudulayi ọdún ní sinú ọdún tẹlifíde òní pé wọn ní

tánàbí ni ọkùnrin ò gbọdọ̀ máa wo ìwú ọkùnrin ẹgbẹ́ wà láti márùá tó ilá àwòrán sí márùá obìnrin náà sì gbọdọ̀ máa wo ìwú obìnrin ẹgbẹ́ ìdínú làgbàgbà wa òfin ni owó tó ń kó nǹkọ́ àwọn amòsùnmí lẹ́kọ̀ọ́ kó nǹkọ́ kọ́ gbé ìwòwò owó jìnnà kẹlẹ̀ mọ̀ tó wá máa nọ́bì mọ́ bí tiẹ̀ pàwọ́ láyé tèmi àti ẹ̀ náà gbọ́dọ̀ mọ́ fi wá pamọ́. àìdákọ̀ ìsìláàmù onímọ̀ ń bí ẹnu yóò ti mọ lọ títí yóò kàn ọ́ra tó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ náà yóò ti mọ yàrá kàdí àti yóò ti mọ sọ́ọ́ náà lọ́wọ́ yóò ti mọ rí yóò wá máa wo pé kò ní mí nìyà. ó dà lómi àwọn obìnrin ó dùn kó báyìí ni yóò ti dùn ẹni ló ti ké sí wọn bẹ́ẹ̀ náà. ẹ wá máa ráwọn ìròyìn tí ò bá ti dùn lẹ́mọ̀lẹ́mọ̀ ẹ̀ẹ́dí wa ló wà bẹ́ẹ̀ ẹtí kò dọ́kọ ní ìdọ́kọ rẹ̀ náà ní ìdílé wọn náà pọ́n sí ẹlé má ṣe ó jẹ́ dáhùn ìwọ́n kan mọ́ ní ìdílé yóò jẹ́ nǹkan àkọ́lé wọ́n wọn bá kọ́ àmọ́ ìtìjú òtìkú òun ayẹwo ẹ máa lẹ́nu mi bọ́kítà lásán yóò sì wọ́pọ̀ nù yàrá rẹ̀ yóò wọ́pọ̀ nù pálọ̀ rẹ̀ yóò wọ́pọ̀ nù kọ́ńpáǹdì rẹ̀ yóò sì máa nínú àdúgbò yóò máa wò pé fàájì òun ti bí a yóò fẹ́ òun ṣò lásìkò ní a àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù ni àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù àtàyè méjì ju òun gbogbo orú àwọn bàbá mùsùlùmí àmọ́ ntọ́jú ayé alámùkọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ ìnáyà gbòòrò rọ́jò ìlà àwòrán rọ́jò wàlẹ̀ lọ́pàá ìlà àwòrán ìmọ̀ ọkùnrin ò gbọdọ̀ máa wú ìwú ọkùnrin ẹgbẹ́ obìnrin ò sì gbọdọ̀ máa wú ìwú obìnrin ẹgbẹ́ àmọ́ ntọ́jú ayé. tọ̀ ẹ̀kọ́ yìí ó lè anẹ́bí náà wà lò tó náà bá mi yóò wà wọ́n pápá yóò wọ́n lò من أين أحدكم لا يراه أحد من بين الجواب yóò wọ́n dẹ̀ bíi ké ń bi tẹ́lẹ̀ kankan òsì ní lè rí síbẹ̀ yóò wọ́n. Abáwa náà kò wọ́n ní wa ní káàmù lẹ́nu bá ti wá fẹ́ lọ. Fa ní fa á àmìlò Aná tún ní èmi ń dèbí èmi ó wá gbé dání. Wà gùnàmù náà wì ó yà àti ọmọ kan náà náháwí tóun náà jẹ́gbẹ́ ni kí ẹ pé èmi àti ẹ̀ ni wá ó lè mi àtọmọ o àwa gbé dání ìdá wa a ìlẹ́bí dájú omi ẹ̀ dájú tí ó fi ti àmì tí ó fi ti níjọ́ náà lọ́wọ́ kì í jáde náà fi lu ìdá wa dárú nìgbà bí nǹkan kan tí wọ́n ṣe pẹ̀lú awọ tí wọ́n wà rọmi sínú ẹ̀ òní tẹ́lú ìjọ náà àmọ́ tó wà nípò rẹ̀ tá a lè fi wí tí wà ní kó ní àgbè anasilahu wa bá nàbí gbàgbé dání wà á nàdá àti ánádà kí pè ní ánádà ánádà ni ọ̀pá kan tí ó dàbí aró báyìí fún bá nẹ́bí náà gbé dání. àwọn àbá wa ní anáta sí ọmọ tá a wù yìí tó bá wá tẹ̀ láti lọ́nà ìwọ̀n ló pápá lọ́ba yìí tó bá tún wá débi fún àwọn olóògbé anábí ó tó wá lọ wá lókè. àwọn á ní anáta láti lọ́nà ìgbé lọ yìí. ìyẹn ni a yìí àtàgbé yìí kí ni ó fi ṣe ìgbà wa wá sàlàyé ìgbẹ́yọ̀ tọ́jú wa ó sàlàyé tí omi ṣe ó ní fàyà sáyidì bèlà ẹni tí máa ń fomi ṣe ni pé omi nìdí bímọ sábà ní bímọ síbà. anáta wa kọ́ wọn sọ fífi ṣe fún wa àwọn onímọ̀ wa bẹ̀rẹ̀ sí ní kojú ìlú lọ èyí tó súnmọ́ òní pé nígbà tẹ́lẹ̀ àbábà máa lókun lórí ìrún ààrẹ gbà wá tó gbé yìí wá lọ́dọ̀ bá tẹ́lú bá fẹ́ tí wọn láàyè kan ánẹ́ta pọ̀pá òun ni ó fi gúnlẹ̀ tí ó fi ṣe sútọ́rọ̀ pé kẹ́nìkan kó gbà lọ́gbọ́n gba ìwájú rẹ̀ á sì padà tó rí rẹ̀ náà àyè máa ń gba wájú ẹ̀ ní kírun tó lẹ́ni tí ń kírun ta ẹsẹ̀ wuyù náà di ọgbà bí ìgbà tí ń bọ́ lọ́wọ́ ọba rẹ̀ ti sọ́ọ̀tì ni kò wá bẹ́ẹ̀kọ́ ojú ọ̀gbọ́n wá gbà àwọn méjèèjì ìdí ìlú iwájú rẹ̀ ó ti tọ̀pa méjì ọ̀nà pé lẹ́yìn ibẹ̀ ń kọ́ lè máa kọjá lọ. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní tí wọ́n fi ṣe lórí mi. àmọ́ tí máa ń nílò rẹ̀ fi ṣe ti pápá. àwọn afáà rẹ̀ ti mú wa títí ìgbàlá. ó dáa nínú àwọn afáà pẹ̀lú bí asúsọ́rọ̀ náà nílé ìṣẹ́ bẹ́ẹ̀ onígbà tí èkó fẹ́ kí أبا الحامد بن حجر العسقلاني عليه رحمة الله في فتح الباري صلى الله عليه وسلم àwọn àti ìtò jọpá lẹ́nu ìlú ṣe ni pé tó bá fi àrùn nìkúnlẹ̀ àwọn dáàbẹ́bí ó bọ́ lára láṣọ orí àrùn tó fi gúnlẹ̀ orí rẹ̀ yóò kó gbogbo àwọn aṣọ rẹ̀ ní òfin jẹ́ pé yóò kú lórí ìgbóra wa anábìwá Muhammadu sọlọ lọ́wọ́ bó bá wá sí ìgbẹ̀sẹ̀ náà omi táwa bá a ṣe dání o yóò wá gbà lọ́wọ́ alẹ́sùn ní báyìí omi ń bá tó bá tó wá gbà tó bá tó wá tó dọ̀tẹ́ tán omi lè bàjẹ́ sáńjì bẹ̀rẹ̀ yóò wá omi lè dábàá. ẹ̀kọ́ pọ̀ lára àbíkù ẹ̀kọ́ pé àṣelẹ́kùn sí láì fi dáná yẹn fẹ́ lóòótọ́ ètò dáa fún mùsùlùmí ni pé mọ́tò àwọn èèyàn tẹ́lẹ̀ tó wà wá níbi ìsìn kẹtọ fún ara rẹ àmẹlẹjà àmà náà pé kò tó sí láìsí náà kéèyàn tó máa ráwọ èèyàn ní nǹkan láti ìdí kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá àtúntò ṣe tó yẹ pé ẹ̀kọ́ méjèèjì náà làá bá lọ́dọ̀ àwọn obìnrin bàbá wa bàbá kiri ti dé kọ̀ọ̀kan yẹn láàbù dára wọn ni bó bá gbé nǹkan dání kì í gbà kéèyàn tó gbà lọ́wọ́ ìsìtí wa pọ̀ ní pé sọ́ọ̀ṣì ìṣe àyíyá àmìlà tàbí wọn ní ẹni tó bá dé nǹkan òun ló yẹ kó gbé nǹkan rẹ̀ dání wọn bá gbé. àmọ́ àdìgbẹ́ níbi yìí àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ àtàlà gbogbo àgbẹ̀tì láàyè gbogbo nǹkan ní àtẹ̀mí kan tọ́jọ́ lọ àtẹ̀mí àmì kan tọ́jọ́ wà lọ́dọ̀ èyí ò ní àbọ̀ sí ẹ̀kọ́ nù àwọn àbá àkọ́nilẹ́kọ̀ọ́ ọmọkọ̀ọ́ mẹ́rin méjèèjì ní kí wọ́n wá ti bá dìgbà ní ìdáhùn ló mọ̀ ṣe táwọn ọmọ tí owó náà lè kẹ́kọ̀ọ́ lára wọn pé á àtàyè wọn mú yàn lẹ́nu ìní ìdílé kápá àwọn pé kí wọ́n yẹ ìyẹn lọ sí ilé ó tún lè máa jẹ́ ọ̀pọ̀ fáwọn ọmọ náà gbogbo ẹ̀rọ alẹ́ ló ń ṣe o tó ayé lọ mú apá kan àbàbà kan ẹ̀kọ́ kan nínú àdéhùn ẹ̀kọ́ mi ìbáṣọ wa mú ni pé bá a bá ṣègbọ̀nsẹ̀ àrígbẹ́ tó kàn wá mọ́tò ọ̀dọ́ mi wà ní ìlú nínú súnà nẹ́bì ní kápò ní sábà àìlèmí wò pé àtẹ́yìn ah, ah, òfin ní ìdá tó ń bá yà wà ó ní ó sì ní ìdá ìdá rẹ̀ ó ní kí àwọn afáàgbà tó máa ń fi ìmọ̀ sọ̀rọ̀ gbà ní èyí tó ti wọn bá tó nínú ìmọ̀ wọn ní bẹ́ẹ̀ bí lábí nínú àwọn àgbààgbà nínú àwọn àfáà tí wọ́n ti lọ tí wọ́n sọ nǹkan mí lórí ọ̀rọ̀ kápòmí sábà bí afáwa sàáyé lè lọ sẹ́yìn àti nínú afáwa àdínà máa ní síbi àlàáfíà بن مالك بن أنس رحمه الله رحمة الله alimami mali ti ni àwọn olùgbàgbà wọn tí ẹ bá yàgbẹ ọwọ́ àwọn ọkùnrin ti ìmọ̀ra tuntun hmm. lọ́ọ̀lù wájú òkúta àbí pépà ọ̀rọ̀ tìtìmọ́ọ̀rù tá a tọ́ lọ́sùn olú ọ̀gbìn lòdì rẹ̀ níbi tíṣú ìtọ́ ilé tó wọ́n àwọn tó lónà pé àmọ́ ọlá tó ń jọ́nà ìmọ̀ ìmọ̀ ìlì kí ìmọ̀ wọn ò débi àdéhùn ìlú fa. àwọn àbáàdìrẹ náà bá mọ̀ kò síbi ìkan náà bá ti kílẹ̀ tó rọ́gbọ̀n nílọ. nígbà tó ti mọ̀ ó fún òní nílẹ̀ náà. ó là á sí wọn fún àwọn tí wọn fẹ́ dàka kúti pé ọ̀rọ̀ àbáàlà wọn ló tẹ̀lé. tí àbá àbá sọ nǹkan tó ṣe ní sí ẹ kóra àwọn ọmọ tàbí tẹ̀sọ́dọ̀ ìmọ̀ ìmọ̀ ní ìdíra àdàkọ́ sì ṣáájú mọ́ ìmọ̀ ní ìdíra onípe kúndùn rọ́ọ̀dún bàbá lóòdùn àárẹ̀ ìlà sọ àìmọ̀ àdà kọ̀ọ̀. ìwọ fún àbá mi tó bá sọ̀rọ̀ ló lè sọ fẹ́ni kejì rẹ̀ pé ọmọ yóò sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ dá. gbogbo àbá nẹ́ẹ̀sì ni tóun tó lóbi jẹ́ pé kọ́lọ̀ fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ẹ wo àwọn àgbààgbà bá mi láti máa bá nínú sílà náà àwọn ọlọ́mọ tí ó gba àwa náà bá bẹ̀rẹ̀ sí ní tí àwọn sílà ńláńlá láti bá nínú sílà tẹ́gbọ́ pé wọ́n lábá àkànṣọ bá yọ àwọn àà ah, ah, sílẹ̀ tẹ́lẹ̀ kó sì gbèsè owó ilé ẹ̀ ó sọ náà nù ó. ìjókòó ni pé ìmọ̀tẹ́yìn bá wá ní láti fi kọ̀rẹ́ ìmọ̀jẹ̀ fi kàńtà ọ̀rọ̀ náà á ah, àbá àwọn àgbà lọ́sọ̀rọ̀ yìí fún bàbá yìí kódà àwọn sọ̀hábí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọn a máa sọ̀rọ̀ ń gbà ní anábì ti sọ̀rọ̀ tó ta kó dọ́sọ̀ àbúgbà tí wọn hàn tí bẹ́ẹ̀ hàn tí gbogbo dọ́ta níbi ilé ẹ̀jẹ̀ sábà wà bàbá náà ní Abbas sallallahu ta'ala anhu ma wà ní táwa ní kátó òbí tábà kéèyàn bá tiẹ̀ sọ ẹ̀rọ bí àtàwọn ọmọ ènìyàn gan ọ́n kékeré yóò takò torí láì lẹ́sìn àwọn èèyàn àtàwọn ọkọ wọn pé bá a bá ti ìgbẹ̀sẹ̀ tán amọ̀bùnmí kékeré àbùkù tábà àbáyé máa ń bàlẹ̀ tó tọ́ náà àwọn náà ní àwọn òkàkú wà ní súnà ìdí mu jẹ sí àwa wá ní bẹ nínú súnà ẹ wá rí àtìká bomi tábà àtìká fi nǹkan nu àyè ibi tí ìgbẹ́ bá ti jáde lára wa gbogbo ẹ̀ náà ló wà fún ìṣúná náà bó bá wù á àdìkọ́kọ́ fi nǹkan kan lò ó àtọwà fún tó sàn án lò tó lè mọ́ dáadáa ó sì déédéé bó bá wù á àpòlè nìkan àkàwọ́ra fi tábà ó sì déédéé tó bá ti wù á àdìwọ́ra fi nǹkan nù bí nìkan ó sì déédéé gbogbo ẹ̀ kò náà ló sún náà gbogbo ẹ̀ ó sì yí ṣe pé bá àbárí kan làá tó mọ́ tó kan kò dìde mọ́kànlá kọ́rọ̀ tayamom ìmọ̀ràn oníyẹ̀sẹ̀ ìgbà táà tó máa ń lọ bẹ̀ẹ́ oníjọ́ tá a bá tó rúbi àbí tọ̀ amọ́rọ̀ ọ̀ká sí nǹkan ara nígbà bá ti ẹ̀ kìí ṣe pé bàbá romi o ọ̀lẹ̀ romi báyìí kọ́ ti fi bá pé jẹ̀bọ̀ ọ̀rá fi tíjú kílẹ̀ ara mi islam pàmì tó rẹ̀ islam sì gbọ́ láyé àmọ́ àwọn àlàyé wo lórí rẹ̀ àti rẹ̀ kọjá tí ó àdéhùn àdéhùn àdéhùn àdéhùn رضي الله تعالى عنه الصحابة أجمعين عن أبي قتادة الحارث قتادة هذا هو اللي وراء وأبي بابا عن اسم مالك أنا داخل لا النبي قلت أفعل ذنب أبيك وجه شيخ المحدث العلامة سليم بن عيسى الكتابي السلفي رحمه الله حمده الله تعالى ورعاه وسدد الله خطاه وقد ذكر الله وإياكم على التوحيد والسنة nínú kíra àwọn kan kan fi kọ́mẹ́ǹtì lórí àwọn kíra kan sí wọ́n tó kíra lórí tààlí kọ́ọ̀tù àti ìmọ̀tì àlà àlà tètè àbẹ̀ ọ̀gbọ̀n tètè àṣà. wọ́n wá mẹ́lá yìí kan wá ìpè ánádà tá a máa fi ń yà lẹ́bi ẹni pé kí ni igi oní arò náà sọ yìí. ìpè ánádà yìí mo ló ti wá àwọn àmọ́ lè ṣe lọ́kúrò ọ̀rọ̀ kan wá láti nu àtọ̀bà kọ́tùlù kúbúrọ̀ lè bèrè sàá wọ́n ní àdéjà àrùn yẹn wọ́n ní ọba àlù habasha àdẹ̀jáṣe olóbi tànẹ́bì lọ́rẹ̀ olóbi ránṣẹ́ tànẹ́bì wọ́n nítorí àrùn náà fi máa ń jà nínú ìlú tiwọn alágbà náà àdẹ́bí náà wà mọ́ ìlú kó mọ́ mú káàkiri kí mọ́ tó níbi ìlú kó bá bẹ́ẹ̀ lọ́sẹ̀ gbé kó mú kí wọ́n kọ́ fi gúnlẹ̀ náà sallallahu alaihi wasallam bó tẹ̀lé pé àti ànàjáṣì àtàlẹ́wà Muhammad nàjáṣì nígbàgbọ́ sàdínẹ́mì kódà òun ló sanwó sàdá àti ìkánú àwọn ìyàwó ànàjáṣì sallallahu alaihi wasallam irun mu Habiba òun ló sanwó sàdá àti rẹ̀ níjọ́ náà lọ àmọ́ wà tà nábì òfojú kan wọn wọn àti kí ni dẹ̀wọ́n wọn àfojú líla wọn rí wọ́n ti jọ níbi ara wọn látọ̀tọ̀ tó bí wọ́n àwọn àbá tí wọ́n bá ka àdìnàjáde wo ipa fún àwọn sọ̀hábà ó ní torí kò fojú sí àdìnàbí kò sì dùkú pẹ̀lú àdìnàbí àmọ́ nígbàgbọ́ tá àdìnàbí ó ti fojú orí ìgbàgbọ́ ẹnu pé kò dùkú pẹ̀lú àdìnàbí náà ló yọ kó lu àwọn sọ̀hábà àwọn aléwu wọn àlùmọ́kọ́dúrọ̀ làwọn fi ń wọ rọ́bì aláwọ̀ sàárà wọn lọ́wọ́ àti òwúrọ̀ kó sì عن عن أبي قتادة الحارث بن ربي الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يدور ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء أفاوى أبو قتادة الأنصاري ابو قتادة الحارث ابن ربيع الأنصاري عوان منه أعطاه ونقر قد الحال شيخنا محمد نصر الدين الألباني رحمه الله أوان قول قولني عمرو أنا بقالوا قولني النعمان أبي بيبي على كل حال طلب الله أبا أباتنا الحارث علمنا ونيمة وقت الحارث رضي الله تعالى عنه ابن ربعي الأنصاري رضي الله تعالى olówó sọ̀rọ̀ pé anna nabiya sallallahu alayhi wa sallam ká ikú sọ pé. láàyè ti kánna àhàdùkùn zákàrọ̀ òbí yamíni. báyọ̀ ti ní láàyè ti kánna àhàdùkùn zákàrọ̀ òbí yamíni yìí wà wúwa yẹ̀kú. báyọ̀ ti ní ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ mọ gbàǹkọ̀ ọmọkùnrin rẹ̀ ní pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tí ń bá ń tò lọ́wọ́ ẹ̀kọ́ nílé. má fi ọwọ́ ọ̀tún gbá àṣàkà yìí rẹ̀ mú nígbà tí wọ́n ti dé ti bá ń tò lọ́wọ́ ẹ̀wù Islam ẹ̀wù orí ẹ̀kọ́ tá a lọ́bi tó kọ́ wa. lànàbí lè ti sọ fún wa kó tó lọ pé òun ò rí kíní kan tó lè gbé yín wá dìjẹ́ náà tó wò ní kí wá sọ̀rọ̀ fún yín balẹ̀ àbí ìkẹtẹ tí ó gbé yín wọn náà owó ti ní ẹ̀ wọ́n lè mímọ̀ ló pé àkùrù ah, ti máa ló wá káàdì lórí pẹ̀lú bá abẹ́ tọ̀ àkókàn ẹwu ẹ̀kọ́ ti ń kọ́ wa. kíkì ló bá ní pé ọwọ́ òfin wa ilé làbí mọ́ jẹun. tó bá lọ níbi gbá mú títọ̀ kan ti dọ̀ níbi sàn lò dọ̀rù pọ̀ ti sàn lò dọ̀rù pọ̀ ó ti mọ́ tọ́jú kọwọ́ nìbọnú tó fẹ́ jẹ àbí ọkàn ọtí sọ́lẹ̀ ẹ̀kọ́ fún ọ ní gúúsù ọtí síbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọtí wá gbé ìtọ̀ nìje bẹ́ẹ̀ sì ni àwọn bí àwọn ẹwọ ìsìláàmù tó ti di ayẹ ìmọ́tótó ẹgbẹ́ tí ń mójútó ìmọ́tótó wa ọlọ́mọdé àti wa ní onímọ́tótó mẹ́tì wa ní onídọ̀tí yẹn. sọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ lò ó ti káàdìnà ahadukum zákàrọ̀ wù ya ní ìníyí wọ̀ fún wa yẹn. ìjáde kọ̀ọ̀kan ló ń bá sọ̀ lọ́wọ́ ẹ má fi ọwọ́ ọ̀tún yín mú àtàtà yìí dání kò fẹ́ kọ́ mi. ìkànnì ẹlẹ́yàtọ̀ ìdílé ní. wàhálà yàtà mọ́sà nínú ọ̀la ìbíyàmí. arábì tí wàhálà yàtà mọ́sà nínú ọ̀la ìbíyàmí. ilé kan bá fẹ́ mú kátà tí kò fẹ́ mú nǹkan kan nínú ọ̀la nínú ilé ẹ̀gbin ọwọ́ rẹ fẹ́ kan kí ní kan fẹ́ fọwọ́ kan kankan anábì yìí wọ́n ju ọwọ́ ọ̀tún rẹ ọwọ́ sí nítorí pé ilé ẹ̀gbin ààyè ìdọ̀tí ni ìdọ̀tí tì rẹ tó lè bí àìsàn omi táwọn kan bá délé mi sábà láwọn làwọn mímọ rẹ ìdòdìra ẹjẹ kájúká yóò mọ o ẹjẹ kílé ẹbí yóò mọ o ìsìláàmù ti kọ́ wa tó bá bá rí wọ mùsùlùmí tí ilé ẹbí rẹ kan bá ń di kó wọn ń họ lẹ́kọ̀ọ́ ìsìláàmù tó lè ìsìláàmù tí ó ẹ wo gbogbo àwọn ìṣọ́ra tí ìsìláàmù ti kọ́ wa ẹ má fọwọ́ fẹ́ ibi ayé àdáka ní wo ẹ má fọwọ́ sí ẹ má bìbí ìgbàgbọ́ mọ́nú yẹ̀ Wàlá yàtànáfà fún ìná. Alábìyàn ìgbọ̀nsán ni yóò ti gbọdọ̀ mọ́ omi kan tó máa fẹ́ adájọ́ sí. Ọmọ òun lọ́wọ́ tó máa fẹ́ sí, ó ń gbá tẹ́kùn sí máa fẹ́ sí. Ẹlẹ́mẹ́ wò pé abínú tó máa wà mí yóò. Àbọ̀ mo ti gbóná ọwọ́ ń fẹ́ mọ́ sí bẹ́ẹ̀. Ẹ wá wà wọn tí wọ́n yìí sábà lágbọ̀ yìí o. Ebi ajá ní ti lẹ́lẹ̀ kan wá ní a. Ìmọ̀ kí mọ́ bẹ̀rẹ̀ adágbòdà èmi ò parí délé lọ kí ló dé kọ́ bá mi à ah, tálábí abẹ́ tí tí ìdí omi láwọn ní ọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lọ béèrè àlàyé tí ò bá yẹ ẹ̀yẹ́ mọ́ dékè ẹ̀yẹ́ mọ́ béèrè corona virus yìí ara ẹ̀kọ́ tá a mọ̀ mú bẹ́ẹ̀ ọ̀kan àmúyá ni. báà náà bíbá ti ọmọ ọ̀fẹ́ lágbẹ́gùn kò ní ọmú gbígbóná òsì ọjọ́ gbígbóná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ mọ̀ sí mọ́ mọ́ jẹun nígbà tó jẹ bá ń gbóná tí ó jẹ́ nílára bá lè mọ́ ìṣẹ́ra rẹ̀ léde ẹ̀kọ́ tí mo bá tẹ́lú tí kò wọ́n dé àdíjì ní o ọ̀nà bá la tó níbẹ̀ bá a bá ń jẹun lọ́wọ́ ààrẹ máa ń jẹ oúnjẹ gbígbóná tí yẹ rúrú sí lára balẹ̀ oúnjẹ ní ojútù súnà lẹ́gbà Muhammadu sọ́dọ̀lọ́ àrà àmọ́ èyí ṣe tó fi ní amọ́mọ́ fẹ́ oúnjẹ èyí ṣe pé ká lè jẹ gbígbóná tí ó jó wa gbá àyà àti tí ó jó wa lọ́nà àkọ́kọ́ ìdí ni pé ṣẹ́rí bá a ṣe ń lé yìí tẹ̀lé mi lórí sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn atẹ́gùn tó ń jáde ìwọ náà tó bá sọ̀rọ̀ pẹ̀ gbọ́ bíbí léde bí ẹnu rẹ̀ báyìí ọmọ fíìlì pátẹ́gùn jáde tẹ̀lé àwọn atẹ́gùn ti jáde yẹn àwọn nǹkan kan ní jáde láti inú wa àwọn tó ń jáde láti inú wa yìí àwọn kòkòrò tí ò dá mbẹ́mbẹ́ tójú ò lè rí kòkòrò tí ò wá dá tọ́lọ̀ ti ní kó wọ́n ti jáde tọ́ ìwọ́n tún wá ń ti sínú oúnjẹ tó ń mú ọtún wá ń gbé inú padà wọ́n ti sínú oúnjẹ tó ń jẹ ọmọ wá ń gbé jẹ padà ìdí tá a fẹ́ nìyẹn ní wọ́n fẹ́ akẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rẹ̀ ẹjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wáyé wa tẹ̀lifẹ̀ lò báwo ìbá wa gbà ní ìdílé láti tẹ̀lé ẹ̀ àwa tá a tẹ̀tẹ̀ bọ́nu covid-19 tá a tẹ̀tẹ̀ ìbọ́tọ̀ kọ́lọ́mọ́tà sàánú wa àìbọ́tọ̀ tóráwò yẹn ti covid-19 kódà ọ̀pọ̀ kan tí àwa yìí náà lọ́sẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀ ìtọ́nú àwọn àgbà apá wa jọ́dá ló ń gbé wòye ìjẹ ìjọba iná ni wọ́n sábà tàbí láyé tó pàtàkì sí ya òṣìṣẹ́ kú tó pamọ́ òbí máa ń tẹ̀lé gbogbo tábìlì ṣe ní báwọn fún òbí máa ń ṣe ìgbòho bíi ọmọ ẹgbẹ́ ìdè lọ́dọ̀ tó ìdè lọ́dọ̀ gbá tẹ̀lé àti àtàlẹ́ àmọ́tà àdúrà báwọn èèyàn ọmọ tí òun yẹn fọ ẹ̀jẹ̀ bá mọ̀ yẹn lólùfẹ́ mi ti náà tàdúrà fún mi wọ́n tẹ̀sí mi tó ẹ̀mẹ́ ilé yóò mọ̀ ọkọ̀ jí pé ogún ọdún sí ní àti ìdíje ikú wọn àmọ́ ọlọ́lá ti kò tó الشيخنا العلامة ابن حجة المجدد علي بن حسن بن عبد الحميد الحلبي سلف الأثر رحمه الله رحمة واسعة ọlọ́ba tẹ́wọ́n ọlọ́ba tẹ́wọ́n ọlọ́ba sí àwọn ìkó òfin. àti lábẹ́ mú jáde ní pé ọ̀rọ̀ covid-19 ó ń kórìí ìlọ́tán èyí ò fi kọ̀rẹ́ ìtara rẹ̀. tọ̀jọ́ wáyé covid nineteen yẹn ti fi ń gbà òde kí ló ní àmọ́ ṣe láti fi protect ara wa. kàmọ̀ fọwọ́ kí ló tún ní àmọ́ ṣe. mo sọ bá ẹgbẹ́ o ẹni tó bá tún lẹ́sí kájẹjẹ kàmọ̀ ṣe báyìí láti mọ̀ bí ló sọ bá kàmọ̀ bí tẹ́lú ibi ẹni wá gbogbo wa. ló sọ bá yìí yóò bo ìmú yóò tún bo kí ìdí tó ti ní àwọn ẹlòó ni pé ẹni tó bá ti wà positive tóun ti kó kòrónà ọlọ́run ní ká kó ẹni bá ti kó tó bá ti ń sí àbó ń sọ̀rọ̀ àwọn itọ́ ẹnu omi ẹnu òun náà ló pọ́sibù kó pọ́n sáré ẹnìkejì ẹnìkejì ló fi kú ẹ̀ sí èbójú rí bíbíà ẹgbẹ́ tó sẹ́yìn bíbíà ti ti sọ̀rọ̀ yìí nǹkan jáde lẹ́nu wa kí wọn náà tún lọ lè gbọ́wọ́ lọ bí ẹnu lásán wọn náà ti kú náà nù ẹwà wo islam ni wà pa wà lẹ́nu àwọn kan ni wà pọ̀ nínú islam tó ṣe pé àwọn ẹ̀kọ́ yẹn ọ̀n anẹ́bìbẹ́ fi protect àlàáfíà wa ni ẹ̀wọ̀n gẹ́gẹ́ ìdájọ́ kó sínú àdéhùn ọba wọlé tọ́lẹ̀ ọbẹ̀ tó mọ́ fọwọ́ ọ̀tún rẹ̀ mú nǹkan ọmọkùnrin rẹ̀ dání sílé yìí ọ̀tún sọ́ọ̀tì yìí ọ̀tún mọ́ fọwọ́ ọ̀tún rẹ̀ mọ́ mú àwọn nǹkan tí wọ́n má fi máa kàn kájí lẹ́nu tọ́lẹ̀ ọwọ́ sì ló máa lò ẹwù ilẹ̀ mi ẹlẹ́ẹ̀kẹta oúnjẹ oní ọmọ ni má máa tó fẹ́ oúnjẹ má máa fẹ́ nǹkan mímu tó bá gbóná kí ló ń sọ bínú ọmọ fẹ́ kì í ṣe pé wọ́n lè jẹ́ gbígbóná kójú ọlọ́kùnrin tuntun ọgbà ìdílé ìtọ́jẹ́ ní ọmọ fẹ́ ni pé mọ́tò lọ rí kó àìsàn láti lọ ara rẹ̀ sínú rẹ̀ padà agbègbè náà wà ọ̀rọ̀ gbogbo àwọn àbá àti wọn ṣàlàyé àwọn àdéhùn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo àwọn afá wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ti sábà fún ilé sùn lórí àwọn tá a ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ti pẹ́ ni àwọn tá a ti ń kọ́ lọ́wọ́ ni àwọn tá a padà wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn fún ọmọ sábà sábà ní wọn sùn lórí ọ̀la tó àwọn eléyìí àwọn eléyìí làwọn àdá àwọn ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni ìbáwa náà bá ti dúró sí sebe yẹn bá wá ya pa rẹ tó gbẹ̀sẹ̀ àdó gbẹ̀sẹ̀ àwọn afáfá yìí wọn ra wọn lọ́wọ́ amẹnu wọn kò lórí pé mùsùlùmí jìnnà ibi ọ̀nà àwọn ẹ̀kọ́ jáde àti ṣàlàyé rẹ̀ síwájú tẹ́lẹ̀ nígbà tí ìgbà ńláwà àìsàn ọlọ́dàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam yu'jibu tayammulu fi tana'uli wa tarajjuli wa tuhurihi wa fi sha'nihi kulli wà nẹ́bí ọwọ́ ìṣe ìṣú ọwọ́ ọ̀pọ̀ ń jọ lójú púpọ̀ fi tana'uli tí ó bá wọ́pàá wa tarajjuli tí ó bá yára wa tuhuri tí ó bá ti mara wa fi sha'nihi kulli kó anábì lọ hajj sallallahu alaihi wa sallam nígbà tí ó pè bá nígbà tó sọ̀kù kan ó ti ọkùnrin jábọ̀ àtà ó sì padà wá ó yá ó dẹ̀ kú báribárí ó yẹ ní ọmọ nígbà tí ó ní kí wọ́n bá nígbà náà ẹ̀jọ́ ọ̀tún bí lórí kan ọkọ̀ bá bá ẹ̀jọ́ ọ̀tún náà tó tó wá ní kí wọ́n bá tó sí ó wá kó orin yòókù fún àbáwá àbùkọ́lù àtàlẹ́ àbùkọ́ àrí ọlọ́dún ẹ̀ arákùnrin láti ra fẹ́ lókè ní pé ọ̀tún là náà nìyẹn fi ti gbogbo náà àmọ́ tó bá ti dé bi ọ̀rọ̀ nǹkan ẹ̀dọ̀tí nǹkan ẹ̀gbẹ́ afẹ́tábà à ń tọ̀ lọ́wọ́ a ní ìdíkà bí adákàlí wa mú ọwọ́ sí láwọn gbogbo ẹ̀ àwọn nǹkan ẹ̀gbẹ́ nǹkan ẹ̀gbẹ́ kódà àwọn afá mi lára fẹ́ sọ fún ọwọ́ sí láwùrọ̀ báyìí lẹ́nu ìṣúwé ẹ̀ gbogbo tọ́lá ó yẹ kí ẹ̀kọ́ sì dé bẹ́ẹ̀ ọwọ́ sí lọ́ọ̀bì kan torí pé nǹkan ẹ̀gbẹ́ lọ gbogbo bàbá máa ń sọ láti máa kó sí kú nǹkan ẹ̀mí ọ̀tún kú kí ni o kò nà ló ọlọ́mọ sàkóso àní àgbọ̀ yìí lọ́wọ́ rẹ̀ àdúrà ní èdè ìṣà àwọn tààrà tó bá wà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á máa tẹ̀síwájú àdéhìí pẹ̀lú kúndà gbẹ́gbẹ́ àbúrò ìṣèkáwá ó ní a máa ṣe ẹ̀rọ yìí وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت عن السؤال جاريا تريد وعليكم السلام اوكي سو اوكي ọlọ́run sọ ilé ẹ̀sùn lórí ìbéèrè tí wọ́n béèrè pé wọ́n ní ìjà lè mọ́ kírun lẹ́yìn ìmáàmù tí ń bá ń ṣe yára bí ọlọ́mọta sáré wa gbogbo àwọn apá àti wọn kò ní ti ṣe yára bí ọlọ́mọta bá wa tó wọn ọlọ́mọta bá wa yó wọn ọlọ́jọ́ tí wọ́n lè fi lẹ́nu. ìdáhùn ẹlòmíì jálàbí rẹ̀ ti parí pé kì í jẹ́ sí mùsùlùmí ní ti jálàbí rẹ̀ ti parí. ẹlòmíì ìrísí ń jẹ́ mùsùlùmí lóòótọ́ àmọ́ tábà ti ń wá wọ̀ ọ̀dà nínú ìsìlámù nọ́mbà wán ní ti jálàbí rẹ̀ ti parí nù. so àwọn jálàbí ó ní kàtìkórì ẹni wọ́n ẹni jálàbí tiẹ̀ ó ní kó kàn máa lọ́gbọ́n pọ̀wọ́ parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn bí àwọn sáà àlọ́ kàkà wá ká yálà bí náà ní òun ní náà sọ́dún yóò náà èyí o bó bá ń dáhùn orí gbowó sí oníjàmbá ti islam torí pé alẹ́gbọ̀n Muhammad kò sọ àdúrà ti gbowó báwọn ẹlẹ́ẹ̀kejì èyí tá a wá sọ ọdún tẹ́lẹ̀ nígbà náà bí ni wọ́n sọ lọ ní àgbẹ̀yẹ ẹni bí kíní wá dé èyí tó bá tó wá ń dájú lówó dáadáa tó bá ti dáhùn olóògbé lọ́dún fẹ́ náà ẹ̀mí a ah, alájẹ ẹ̀sìn nílà náà a máa ti ké láti iná táwọn ṣe fún àdìsíbi ránṣẹ́ sí ilé ìṣúná lọ ẹ̀yà sanwó rẹ̀ kí ó ló ìlú àtọkọ kọ́ fún mọ́gọ́ tọmọ ti bọ̀ kí ló yẹ kó tẹ̀lẹ̀ ọ̀dà ó padà ní àmọ́ ìlú ọ̀rá àbò dára tó ga owó ọmọ tó padà kọ̀ ẹ̀kọ́ wà níbáríkà ọmọ padà wà fowó lọ́dà wọlé padà tó o àwọn owó ni àwọn tí bá ń ti gbé lẹ́yìn àdìkírun lẹ́yìn wọn àmọ́ àmọ́ ń lọ ọdún láti lè gbà sẹ́yìn kù lọ́wọ́ àti dúpẹ́ bọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ń jáwọ́ nígbàlá ni wọ́n ti kọ́ kódà àwọn èèyàn máa sùn àbá àwọn náà lọ fi sẹ́yìn lẹ́ ẹgbẹ́ ìlú òdìbò lè ṣe kí lóòótọ́ wọn ṣe kí ó sọ sílẹ̀ náà ni tí ó sì ní ṣe mọ́ ṣùgbọ́n àwọn tó bá kú ìjùṣẹ́ náà àgbẹ̀lọ̀ kọ́lọ̀ bá wa yó wọn kọ́lọ̀ bá ti yó wọn ẹ̀ kẹ́rẹ́ àwọn náà gbẹ́dẹ́gbẹ́ náà ti máa ń ta ọ ìjẹ jálà bí nígbà tí èèyàn kan bá kàn já wá kan ti gbá lójú kan mọ́tàrí kí wọ́n rówó mẹ́ ọgọ́rọ̀ gbà kéèké rọrùn náà ni ọlọ́mọdé àgbẹ̀kọ̀ ìran kan nínú ìjálà bí. ìran ní jálà bí mi ibi òun gbé jálà bí tiẹ̀ yìí ó ti kí ká tó sóògùn oògùn abẹ́rú gbọ̀ngàn ká tó kí wọ̀. inú oògùn tí wàá máa ń ṣe èyí tó bá tọ́lọ́wọ́ bá mú ìmọ̀ wa mẹ́ bí a kó mọ ìwé ilé omi pé ìwé ilé ẹ kó sì gbìyànjú bí ṣe ẹni tó ń rún ẹni tó rí ń bọ́ ẹni tó fẹ́ bímọ kó wà kéde àwọn ìgbà tí òjò máa hàrọ̀ onídàrà bí lòun náà. wọ́n yẹ pé yìí o iṣẹ́ yẹn kò kàn àbá iṣẹ́ tí gbogbo èèyàn lè ṣe ni ẹni tí ò bá jẹ́ àbá àbúbá mewé àtẹ́gùn dáadáa oní àdéjì bàbá alágbó ṣùgbọ́n ẹni tí máa ń sèyí àbá àkọ́lá àti ìlú ìdẹ́gbẹ́ lágbódára àbó ni bàbá alágbó àbó oníjà ìpàdé ìṣègùn ìgbà lọ tí ò bá yìí lò nǹkan haram èyí nǹkan ni haram o èyàn ṣiṣẹ́ àṣẹwé àtẹ́gùn àti ilé kan amẹ́wé ilé papọ̀ mẹ́wé ilé ìyá ń ṣe báyìí èyí nǹkan lábú ààyè nǹkan lábú èyí tó já burú àyè oníkẹ́ àwọn tọ́lọ̀ orí ẹja lékúlẹ́já èdè ẹja bá àmọ́jọ́ wá sọ pé lékúlẹ́já èdè ẹja paláwò ó lọ bẹ̀rẹ̀ lè máa wọlé ètò máa wọlé ọká máa wọlé tètè máa wá àwọ ẹkùn àdúgbò ìjàpá ìjàpá kiri láàyè àwọn tó kú ilé kiri láàyè àbá àṣà ìlànà ọgbẹ́ agbára kan àbójára bí lọ́bẹ̀ lọ́wọ́ bá wọ̀ wọ́n lọ́sí láwọn ìgbà kan abákan bẹ àwọn alákòókò lálórí òun bàbá bàbá alárábí lọ́rùn sáájú ìgbà lòkò lọ́wọ́ bàbá àdìgbò tí wọ́n pàtó ní à ah, ìwọ́n jára dì tọ́ gbé agbára gbáná tọ́ wá ju olóńgbò síbẹ̀ láàyè ó ní sọ àmọ́ tó lóńgbò ní wí ó ní olóńgbò ní ó ti pè fún ọ làbíjá pẹ̀lú òru àdìgbò ó ní à ó ní sọ ọba ti ju

oníṣòwò so anábọ̀ Muhammad ọ̀wá oníṣòbìnrin kan ó ní dẹ́kọ̀ láti mọ̀rọ̀ atòlè náà olóbìnrin kan wọlé fi hírọ́ sí rọ́bà bọ́tìlá látara olóńgbò kan tó so mọ́lẹ̀ olóńgbò tó so mọ́lẹ̀ yìí wọ́n lámù tó tẹ̀yìn máa òkun lóúnjẹ wọ́n lámù tó dáa ha dáa kó kọjá àti àrùn hàtí abẹ́rẹ́ kò sì ju olóńgbò nílẹ̀ fún mọ́ ní kalẹ̀ jẹ olóńgbò ní wá kú bẹ́ẹ̀ àwọn obìnrin ní wọn obìnrin ní wọn ní wà ní wọn pé iná ló sì wọ̀ ẹ̀wù nítorí kó sọ́rọ́gbò mọ́lẹ̀ lọ ìwọ ó dára bí tọ́ wá ń jó olùdí olóńgbò ní ààyè tólóńgbò ní wá kége oró lọ́sàrí ìjàmù àtọ́jú bàbá mọ́ ní bóyá tí pè fún ọ nílò tọ́ tí ò tiẹ̀ sí pè fún ọ iṣẹ́ ẹ̀gbọ́n òṣèlú yíra àwọn ni o àwọn kan tó orí èèyàn apá èèyàn ẹsẹ̀ èèyàn káàsì èèyàn oníwọ̀n máa wákàtí kí ní kò rí òkú ìníkẹ́ gbogbo òkú ẹ máa rí lórí ilé olórí social media tó máa mú ogun táwọn oníṣẹ́ ìbámu ń gbé ẹ bá lọ àwọn oníṣẹ́ ìbá kọ́ńtì ìníkẹ́ ọjọ́ ìbọn bá mi ó dà gbọ́ mo rí nǹkan jẹ láìpẹ́ ìdáná mú lọ́nà òkú tètè wá mi nígbà mo rí mo rí ga ilé ìmú mọ́rí mo máa dúpọ̀ ẹ̀mú mọ́lẹ̀ kí n tó lọ gbọ́n lọ náà wá sí báyìí mo sì máa wà bá àwọn ìtọ́kọ́ mẹ́kọ̀ọ́ òun ló mọ bí tó ti lọ rí pé sòkìyẹ náà kánà tó lòun lọ́gbàlà irú wọn lẹ́mọ̀ bá lọ́nà ọdún tó bá ti ṣe ibi títẹ́ fún wa fún wa káàkiri oríṣiríṣi náà tó mọ bí ti ẹnìkan lórí oṣù méjì sẹ́yìn kan náà àwọn àjọ pàdé ìdè táìmù náà wà ń jagun àwọn jálà fún ìwọ lórí sójà nìkan wọn wá a ẹjẹ sọ ìṣúlẹ̀sì nìkan náà fún mi ó sì fọwọ́ ọ̀kúra jù nígbà wọn fẹ́ lé kíkún gbégbá ìdè òfin fìlàkù kan bẹ táfà àwọn fìlàkù tó bá tó kí nígbà ìlà fún ọmọdé òkú rẹ o ní ká sẹpẹrẹtì ọkọ àtàyà sẹjú lórí ara àwa kọ èyí sí ra wọn. ẹ̀yin ó sọ̀rọ̀ ẹni tó lọ́kọ láyà gbà mí wọ́n kàn já lẹ́ wá ní ní kókó tì mú à àwùjọ là ń gbẹ gba ẹ̀rẹ́ òkú ti sá kìlá kò sóore wọ́n fọ́ra wọn ní òwúrọ̀ ẹ̀jẹ̀ sọ tẹ́yìn yóò mọ̀ sí ẹ̀ mọ̀ sí à kí ló dáhùn ìrìn ìbẹ̀rẹ̀ fọ́ra wọn wọ́n fọ́ra wọn náà lò bẹ́ẹ̀ lọ́dún láti oníjẹ bìláàbù báwọn wa máa ń ṣe oní iṣẹ́ àwọn ọmọ ó wà lọ ìlú yẹpẹ yẹpẹ tí o tó kú tọ́lẹ̀ rẹ̀ tí wọ́n wà lọ yẹpẹ rẹ̀ ó lóun làwọn ìlú ó lóun làwọn fi parí iṣẹ́ ìlà kó iṣẹ́ kí ni wọ́n fẹ́ ya ọkọ àti àyà ìlú rẹ̀ kò bẹ́ẹ̀ ìyá àti ọ̀nà nínú ọ̀nà yàrá rẹ̀ tó gbọ́dọ̀ àwọn ẹ̀sán dérí èèyàn tó gbé gbogbo ẹ̀ àwọn ilé ìlú wọn ni òkú náà ìwádìí àwọn tó wà burú jù lọ tó bá èyí òun lọ sàánú wa káàfin ní o tó bá tẹ́ tó bá tẹ́ kí èmi lọ sọ yẹ̀sẹ̀ ní wò ní omi ní wò ní ẹ̀sùn bá ní wò ní kùránì ní wò gbogbo tí ò bá wù ní mọ wù tó bá tẹ́ kí èmi pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la òun mọ ẹni tí ẹnìkan ilé ti fún wọn lò ọlọ́mọdé àbáwọn ṣe o irú àwọn èyí àyè máa ń kí ìrìn lẹ́yìn o bá tẹ̀lé láàbá bá ìgbà tí bàjẹ́ là ti di èyí tó bá ti bá mi wò kò bá jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ kò bá jẹ́ pẹ̀lú pẹ̀lú bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn bá wọn ọlọ́dà kọ́ ọ́dà sàánú wa wọn. tó bá ti di kílèmù pé àwọn ọmọ náà àwọn ọmọ gbà àmà fi ohun wọn náà dúdú. ìkan bí aláìjẹ́ ìgbà tó wọ́n jẹ́ kéde ohun ọ̀gbẹ̀ wá pé wẹ́ ti sáyẹ̀nsì òun wọlé tó bá ní yọ̀bí tí ó máa ń jù. nígbà wo wá ní àwọn ẹ̀ ìgbé òjò abẹ́ múra rẹ̀ wọ́gbọ́ ọgbọ́ mo láwàdí tó wá ní rọ́bìṣì ayé ìmọ̀ lágbàwá ní ẹ́ àwọn tó bá kàwé ní gbọ́ta gbogbo máa ń tí ọ̀ọ̀dọ̀ ẹ̀kọ́ ló wà. bọ́ bá lẹ́kọ̀ọ́ dáadáa ọmọ tó tó fẹ́ mọ̀ wá ní sáyẹ̀nsì ní ìbẹ́nu kéwù náà kí ní ìpìlẹ̀ tó ń pè ní sáyẹ̀nsì mo ti bọ̀ àwọn lárúbá ní ti bọ̀. òun náà káfẹ́ ẹ̀rọ pé àmọ́lú àtọ́lọ́wọ́ mú bọ́ ti pè é nù wọ́n bá tẹ̀sí ọ̀rọ̀ bàbá ó sì kó sí bá ń pẹ́ ó bá gbowó ọ̀ràn àti transfer owó ọ̀ràn báàgì rẹ̀ ti ṣòro ìwọ ọlọ́run máa máa kọ̀kọ̀ ọ̀ wá mẹ́tí ń bọ̀ sọ̀rọ̀ yìí wọ́n á ṣe bí ká ẹ ẹ̀mí tí mo fẹ́ bí mọ́ nù ẹgbẹ́ bí ọmọbìnrin kan ló wà níbẹ̀ ẹ̀jẹ̀ tàbí ọmọbìnrin kan bó ti kó wọn ló tráàpù ìwọ́n wa pọ̀ bẹ́ẹ̀ tàbí wọ́n fọ́n sẹ́ká lójúmọ̀ sílé wẹ̀ lójúmọ̀ sílé wẹ̀ ọlọ́mọdé àtàwọn gbogbo àwọn èèyàn bá ti ń ìmọ̀ ọ̀pọ̀ ìbílẹ̀ ìlú wọn ẹ̀rẹ́ pọ̀ wọn a sì mọ ṣọ́ra tó wà àwọn oníjàlá bíbẹ̀ so àwọn oníjàlá bí wọ́n ní kàtìgórì tẹ́rí nígbà bá wá mọ̀ kankan nu àìmọ́tẹ̀ mọ́ yìí wọ́n á mo ṣe wo àbáyé ọmọ tẹ̀ ẹ̀yẹ yẹn mọ́ kí n lẹ́yìn rẹ̀ mọ́ àà àà ọkà mọ́ bẹ̀rẹ̀ tàbí kò fúnra rẹ̀ sọ pé wo èmi tí o mo máa ń tẹ yẹ̀pẹ̀ dáadáa àhán àbúrò ìlú kọ́ ara rẹ̀ lọ́wọ́ máa ń pẹ́ ọlọ́pàá ìlú so àwọn jàlàbí gbogbo àwọn náà bá ní wọn dákun ẹja mọ àwọn mọ̀nà ẹni tó sì bá sí ọ̀rọ̀ jàlàbí ní gbìjà fún ẹkú mọ́ ìjà ó lá bá gbùjọ wà ìpín ní àwọn àbúrò kò sí ìjọba tó sọ òkú lọ mọ́ ìwọ̀n àtàwọn àtàwọn oṣù wọn àtàwọn ọdún wọn àtàwọn ọjọ́ wọn àrí wà rò ẹ kò sí jàpàdé ẹ̀sùn jẹ́ ìdíje náà so kálukú ẹlòmíì tí wọ́n bẹ lẹ́rọ̀kọ̀ àwọn tó wà mọ́ jàlàbí àwọn ẹkú tí ń gbà tó wọ́n bẹ lé tí wọ́n sábà rí kí yẹn dùn ní wọ́n sábà tẹ̀lé gbára tẹ́lí ìgbà ẹ̀kọ́ kéwú tí kéwú yé dáadáa máa gbogbo wọn bí à ń kọ́ mọ́ ń kéwú bí táwọn ọmọ fẹ́ ṣe mu à ń kọ́ mọ́ ń kéwú à ń wá sí ibẹ̀ olẹ́rìí táwọn ò fẹ́ mọ̀ sí àmọ́ ìgbà ẹ̀kọ́ òun kéwú òye dáadáa tẹ́lẹ̀ náà wọ́n bá ní dáadáa sílẹ̀ òní ṣe dáadáa yìí òní fẹ́ mọ́ tó pẹ̀lú dáadáa tó wà máa dìfẹ́ndì ẹ̀ dìfẹ́ndì ẹ̀ ọlọ́mọdé àtàrí wọn ṣòrí dára bí wọn lọ́mọ sí dára bí gbogbo tó bá jẹ́ kò bá ti dára bí ọgbogbo kò ọgbogbo kí ní kẹ gbogbo yóò dára bí náà ní ẹ̀jẹ̀ àtàwọn ọmọdé lọ́pọ̀lọpọ̀ ogun táwa wí ìdí parí ká mọ́ta nù àwọn àpá òsílẹ̀ ìdí ká pé àbá àwa ní òde kú mọ́ wa àwa ni wá ti dùn pé ah, á ti lára wọn á ti dùn àbá àwọn si bùn lọ òsílẹ̀ ìdí rẹ̀ o mọ́ fún àwọn àbá àwọn ọmọdé wọ́n wá mọ́tálá ọ̀sùn

ràǹkómi wọn náà mọ̀ níbi wábà nínú àbúhámù lẹ́yìn pé àwọn tàbí ìdílé wọn lù àdúgbò rẹ̀ tàbí pé kò sí láì sí náà tábà ní ìtọ́jú ọ̀dà lè mọ̀ sí máwọn àbá àkàmọ́ fi dùn wọn nú àmọ́ káwọn àbá náà mọ̀ gbọ́ gbogbo opportunity ti ìlẹ̀ kan nù gbogbo kẹmọ tàwọn èèyàn kẹmọ ní kíníkan ló wà lùbáríkà kíníkan ló kíníkan gbogbo yìí à ń wájẹ lásán tòtáwọn èèyàn bá ti fáwọn èèyàn lọ́wọ́ táwọn àbá àdẹ́rì fún wọn ní lójú ju á bèrè gbogbo gbogbo àwọn ọlọ́mọ الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانه اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته